ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا Obrigado. káwọn àti àpárí èyí tí a ti máa tẹ̀síwájú òní àyà wàhálà àmà ìfọwọ́ wọn sọ́nà ìfọwọ́ àwọn òṣèlú láti ìṣòro ìṣòro ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم قل ما كان لنبي وطبعا وطبعا نبي محمد صلى الله عليه وسلم ìkàwé ìbẹ̀rẹ̀ yóò di tó fún àná ìgbàlódé tó bá wà. bí kí agbára ànẹ́bí ìgbà ànẹ́bí ìgbẹ́ ànẹ́bí ìlòkàtà àbíkàkà ànẹ́bí ní àwòrán náà àwọn ìkàjọ̀ tí a yẹ̀ lọ́wọ́ kọ́ra wọn ànẹ́bí ìgbà. Ìgbàgbọ́n ọgbẹ́ sọ ní ọlọ́run ní kò sọ bá bẹ́ẹ̀ ní kò sọ bẹ́ẹ̀ yìí náà ìlú ìjọba yìí ló ti wá pọ̀ nínú àwọn àlámà ẹgbẹ́ òtọ́ wọn ti bá yìí sọ fún òtọ́kọ̀ wa náà àyàfi bá a bá lẹ́yìn pé ìyá tó lẹ́yìn pé nínú àwọn àti gbogbo olùgbàgbọ́ òdodo òótọ́ fáwọn náà kí ni òótọ́ àyè ẹsẹ̀ ìlú ìlú òṣìṣì kí wọ́n wá wọlé ní fáwọn ẹ̀dẹ́ kọ́ ẹ̀dọ́ bá gbogbo ẹ̀kọ́ kíkọ́ náà kó wọlé yìí ọlọ́run kẹ́ ẹ̀kẹ́ ó ti sá eléyìí ò tún fún ìgbàgbọ́ òṣèlú tó ṣe bẹ́ẹ̀. èèyàn máa ń lọ́wọ́ àti pẹ́ ní àbóyá ẹlẹ́mọ yìí tó jí nàná bá wọn yìí tó bá jẹ́ ìyá ẹni tó kú nínú ẹ mọ́ fún àdúgbò abẹ́ àbọ̀mẹ́ àdúgbò lẹ́yìn àbáǹtì ẹni tó ń jẹ́ bí wọ́n mọ́ ọlọ́dún ọ̀làwọ̀ ká ló ń kú kó dà kó ẹgbẹ́ ẹni tó bá ti fẹ́ ẹ̀kọ́ orúkú ẹ̀kọ́ kódà kó jẹ́ bí ẹni tó kọ́ mẹ́nu pẹ́kípẹ́kí kò tọ́ka máa bá mọ́ ẹni tó mọ́ nípa ẹni máa tàbá ìyá ẹ̀rọ àdáhùn bàbá pé ọmọ ẹni wọ́n ti bó ló lè rà ní wà fún ọmọ ẹlẹ́dẹ́ yẹn ẹni tó bá kú fún ìfẹ́ lápò ó ti rà sí wà fún ọmọ ẹlẹ́dẹ́ táwọn ilé wọn náà ló wà ní tẹ́lẹ̀ ẹ̀yìn wà àwọn ìjọ ìjọ ìjàgbẹ́lẹ́ tó wọlé. ọlọ́run náà ló wọlé wọn àwọn akẹ́kọ̀ọ́ wọn dájú. ẹni wá ní òkèèfè ní yóò gbà pé tí ó lè sáwọn ọmọ ẹni ọlọ́ni iná lè ní ìdàgbàsá owó ìrìn àgbè ìdáàbò àwọn ìṣẹ̀lẹ̀ yìí àwọn tí wọ́n ṣe kéèké yìí nínú àwọn àti nàṣọ́rọ́ èyí tí ìbáṣe gba ìsìláàmù wọn ìrèlè ni wọ́n ní wọ́n ti kú àtàwọn ẹlẹ́mọ́ sí mẹ́rin jahanna ọ̀pọ̀ ìdí nàbí ha inú nàìjíríà náà nàìjíríà nàìjíríà kẹ́ni kan wá délé ìwòsàn tó máa fún ẹ̀yìn ọmọ náà kí ló ń ṣe jẹun tó ń takò ayé àyíká ọlọ́ni tí náà ní ìdáná inú nàìjíríà náà ọ̀pá ìdí ìdàgbé ha náà mọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé torí báwọn ènìyàn ìlà ìlà òun ń ṣàkóso ìgbà ìdíyà tọ́ba láwọn ọmọ ìyá aláwọ̀ ẹ̀dá ti aláwọ̀ ẹ̀dá dáwọ́ àwọn bá a di five five àwọn ọmọ àwọn ẹ̀wọ̀n ní ìlànà ìgbọ́ àwọn ẹ̀dá nínú nǹkan ìjọba yà ní lẹ́nu torí pé àwọn tó sọ̀rọ̀ rẹ̀ ìyá ní kò wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìjọ tó jẹ́ níyà rẹ̀ ní wọn pọ̀ jù ìjà tó wọ́n lọ ayé wọn pẹ̀lú bẹ́ẹ̀ sọ̀rọ̀ kẹjá lé láìpẹ́ yìí ní padà sí ní padà sí lórí ìgbàgbé lẹ́nu tó lẹ́yẹ ó fẹ́ ní pé kéèsì láàárín àwọn ẹlẹ́wàá sáyé àti kékeré tó wá fẹ́ gbẹ̀yẹ̀ lórí àti àfọwọ́wọlé ní ẹni tó dá àwọn náà ẹ̀kọ́ ọ̀rọ̀ tó sọ ayé àlọ́ sílẹ̀ lọ́wọ́ sílẹ̀ gbogbo ọkọ̀ ẹ̀kọ́ rẹ̀ alẹ́nudẹ́ ń tẹ́lẹ̀ ayé ẹ̀ alẹ́nudẹ́ láyé náà òbí mi nà láàrin mi nà àbẹ́ ìlú mà ẹnìkan náà ò ní lọ́rọ́ para mi nínú àlùkò mọ̀ ẹ̀yìn ọmọ òrà lẹ́nu tó kàtó ọmọ tó dá wa ọmọ tó wà ní oṣù wa tó wá ní ọmọ tó dá wa gbogbo ènìyàn àtàwọn àgbà tó ń gbà wà lẹ́yìn ẹ̀rá pẹ̀lú mọ́tò lè dá a bá ètò gbà. àlẹ́bí sọ pé ní kò ní gbọ́ nínú àwọn ọmọ ìlú mọ́tò dáwà ẹ̀ tó kú ayé tó wọ́n ní ti dáwà fún un. ìyẹ̀wò ń ṣe àwọn nàìjíríà àti nàìjíríà. Súnmọ́ ìyẹ̀wò ló wá kú lẹ́gbàá tí pépè èdè lọ́dọ̀ rẹ̀ ló wá kú ọ̀là kúrúkú bí máa òfin lè kíjọ́ bí náà ní kò wá àgbà tó ti mọ̀ pé àlẹ́dẹ̀mẹ́sì láàbọ̀ wá ó dé ní gbọ́ rẹ̀ ayé àwọn àlẹ́dẹ̀mẹ́sì ẹ̀rọ tó náà.

tí máa ń tàbí àwọn ẹgbẹ́ ọdún bákanáà ni wọ́n ṣe tí mùsùlùmí àtẹ́ńtí èṣe mùsùlùmí bákanáà ni wọ́n ṣe ọlọ́run bá jẹun náà ní sọ sáà tó bàbá dáná ẹ̀ lórí bẹ́ẹ̀ sọ fúláwọ́ tó ń bẹ̀rẹ̀ ní ọjọ́ tó lọ sí ẹ̀ náà kò sí yàtọ̀ ẹ̀ẹ́dẹ́ máa ń sọ máa tó ẹni tí ó bá ti gbọ́ ọ̀rọ̀ ẹni ìgbèrú àti tó kọ tuntun tó mọ̀ pọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ èrò ọkàn rẹ̀ iṣẹ́ ìṣe rẹ̀ gbogbo yóò mọ̀ dàrú. ọlọ́dún àwọn káàdì fáwọn ìfọ̀rọ̀ yìí balẹ̀ àbí ìlà àlọ́ ẹ̀yà ìbálẹ̀ ní ìjọ ẹ̀kọ́ wá fún bàbá rẹ̀ kò jẹ́ ìdíkẹ́jọ àdéhùn tó ti ṣe lọ pẹ̀lú àtẹ́kù láyà ó bí ìṣe wò káàdì ní àbíyá jẹ́ bó ti wà ní ìfúlàtò mẹ́ríà tó wà pẹ̀lú ìjọ. Bàbá sí, pàlápàá tàbí àjàdà náà àdúgbò lè ká ìgbàgbọ́ ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ tàbí ọ̀sà ọlọ́run lẹ́nu. Yóò gba ẹ̀sẹ̀ ọlọ́run tó kú dẹ́gbà. Àlẹ́lẹ́ ìgbàlẹ́ ti ìgbà ọ̀rẹ́. Torípé nínú ìgbọ̀rọ̀ yìí máa lọ àgbá ọ̀rẹ́ àlẹ́ ìgbọ̀rọ̀ ìgbọ̀rọ̀ náà ní ẹ̀tọ́ ní sẹ́ẹ̀lì ọ̀rọ̀ ẹ̀tọ́ nípa àdàlù. ẹ̀dọ́ bá tún kú ètò rí dípò kéèyàn ṣáàdúrà kí lára lè ká dé ẹ̀dọ́ bá lè kọjá sí ìparí ètò rí bàbá tó ṣe kù sí náà onírúurú ìyá rẹ̀. Ìtànàbà Mùsùlùmí ọ̀rọ̀ wa wà ní ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ tó ń sọ. Ìjọsọ̀ fún wa nílé. ẹlòmíì lẹ́yìn nítorí kọ́mọ́tò wọn lẹ́nu. ọ̀rẹ́ mi kẹ́kẹ́ ń tètè kábàtíkáwọ́ tó yẹ kí lèyìn tó léwu. èyí ṣe fẹ́ tó jẹ́ pípẹ́ ní ìpìlẹ̀ lápáwá mùsùlùmí náà ní kọ́mọ́tà pàápàá. ẹnu ajẹ́ kẹ́kẹ́ rí lálùkù nàìjíríà lẹ́yìn tó عقبة بن وهاب رضي الله عنها ورحمه الله تعالى أفضل سيرة وعرف الإسلام tí wọ́n tán káwọn ìgbà tó lè mú ìyẹn náà rọ́nù ìgbésẹ̀ òkèèrè tó lè gbà tó láàpù yẹn náà jẹ́ àwọn ẹni wọ́n lọ́pù ká sí ìrìnká àti tó yàtọ̀ ìwádìí kàtọ̀ ó lè ṣe ìlú. ẹ akéèsì mi dada orúkọ pọ̀lọpọ̀ yìí lẹ́nu ọgbọ àmì yìí. sábà máyà wá sí sí ọlọ́ni nínú ọgbọ́n bá láwọn ọmọ nínú sàmà wá sọ̀rọ̀ ìkápá sọ́mà àti ilẹ̀ ọwọ́ ọlọ́run wà olùkọ́jú ẹ̀ yóò sì lé lára ọ̀dà ayé àwọn ọmọdé ìgbòho mọ̀ ìmọ̀ afọ́ méjèèjì ọ̀nà ọlọ́run lára gbogbo tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò pamọ́ sọ́nà ìnà ńlá àlàyé àpapọ̀ ọlọ́dẹ kò sí tí ò gbọ́ ẹ̀ka pa fún àtìlẹ̀ owó ẹ̀ ló wà yìí wá sí nínú ìgbéyàwó náà wọlé bọ́ ọmọ yìí máa ń yé ní pákálẹ̀ ọ̀dẹ́ ní ìpàdé ẹ̀lẹ́ ẹnìkan òṣìṣẹ́ ẹnìkan lọ́wọ́ ọlọ́wọ́. وما لكم من دون الله من ولي ولا نصير وصلاة وكان ثالثا nípa ẹjọ́ ọ̀rọ̀ yìí tó yàtọ̀ sọ́nà ìwòyí ìdájọ́ ẹgbẹ́ bá ti sáájú kódà kọ́nà ní kí ìkẹ́lẹ́ ẹ̀mú rẹ̀ ti àwọn yóò fi lọ́dọ̀ ọlọ́run láàyè. ti alákòókò kan tẹ́lẹ̀ báyìí lórí àtọ̀tọ̀ ọlọ́ọ̀ba. wàhálà àti ìfúnpákẹ́lẹ́ kò di olùrànlọ́wọ́ kò lórí kẹlẹ́ ní ìtẹ́jọ́ lórí àtọ̀tọ̀ náà àti bàbá ní ìtẹ́jọ́ ọlọ́ọ̀ba ní ìtẹ́jọ́ ní ìtẹ́jọ́ sábà ní yóò di ìtẹ́jọ́ ẹ̀ẹ́dọ́ tó ń bẹ́ẹ̀ wà láwùjọ báyìí. alẹ́ tó ti tẹ̀ fọ́n nìkan fún ọmọ níwájú ọlọ́run wọn ní kò sọmọ ọlọ́run ọ̀lẹ́ka ní kò sọmọ ọlọ́run ọ̀dẹ́ ní sọmọ bẹ́ẹ̀ ṣe ní orí ẹ̀kọ́ ọdẹ ní. ẹlẹ́ni òṣùwọ̀n ọdún ẹ̀kọ́ ọdẹ ọ̀nà ẹ̀mẹ́ sàdà ọ̀lẹ́ka ní èdè náà ọ̀lẹ́ka ní sọmọ ẹ̀yìn òkè abẹ́ẹ̀lẹ́ jọ ní sọmọ bíi bèbè bèbè àwọn abẹ́rẹ́ pé kí olóṣùwọ̀n ọdún ẹ̀kọ́ ọdún ẹgbọ́n lọ tó sọ dédé òsì ẹni náà ta òsì olùrànlọ́wọ́ fún yàtọ̀ lọ́wọ́ ẹ̀yìn lọ́la ọlọ́ọ̀bá ní ẹni kan máa gbọ́rọ̀ ọba ọlọ́wọ́ ní ti ti ẹ̀yìn sábà ní wẹ́kí nǹkan déédéé tó wọ́n lè ṣe ọ̀rọ̀ àwọn aláwọ̀ náà tẹ́wàláyà wà náìjíríà ọlọ́niyá ayọ́lẹ̀ ní ìlànà ẹ̀ẹ́dẹ́ ìpàlọ́wọ́ àwọn ìsáfòmọ́ ẹ̀fáyà ọlọ́run ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run طاعته من طاعة أوامره وامتثالها أما تنبيه àṣẹ Ọlọ́run náà ní ẹ̀fá Ọlọ́run lókè tó máa tẹ̀ láti Ọlọ́run pẹ̀lú àtúnyẹ àdìsọ́tẹ̀ àdìsọ́tẹ̀ àgbọ̀dọ̀ ya sísọ̀rọ̀ sàmúkì àti ìsìkọ́ aláàdìsọ́tẹ̀ tó dáa ìbánẹ́ni mú wa àgbọ̀yé aláṣẹ síwájú wa bákan náà àwọn àjọsìn tọ́lọ́ fẹ́ràn ti là á máa ṣe àní kíkó àní kíkó àti ìgbésílẹ̀ àwọn. bákan náà ìwòwà sí wa ìsọ̀rọ̀ sí wa ìpèpè wa báwọn ìṣẹ̀lẹ̀ wà kátàkárà wa yóò bá tọ́lọ́ ṣe fẹ́ wà tọ́lọ́ bá fẹ́ àní ìgbésílẹ̀ tọ́lọ́ fẹ́ láàá ní fẹ́ bá bẹ̀rẹ̀ ọ̀fẹ́. Ìgbà tó fẹ́ ẹ̀fá ẹ̀rọ náà. Bákan náà, wà jù lẹ́nu màá fún ká jìnà sí ìyẹn náà. Bẹ̀lá di ọ̀gá ọ̀gá àṣẹ náà, àwọn ilé ẹ̀fọ́ ayọ̀ lọ kò ní ṣe bọ́ mákànnà àwọn ẹ̀ṣẹ̀ yóò kù ìyẹn ó sì náà nínú wà ní ìlòyìn wà lẹ́sìn òfẹ́ ìlú àpárọ̀ ọjà ìdíkọ́ sọ̀rọ̀ yìí onímọ̀ àbò onímọ̀ jẹ́ èdè onímọ̀ àbẹ́fẹ́ onímọ̀ rìn rìn jíjẹ́ payá ọlọ́run ṣùgbọ́n kèé ṣe kéèyàn ti tọ́jú ọlọ́run bá lẹ̀ kó má ṣe kó má kó sí àdídì àtàkùn ara àbúnà ìbí ìjẹ́ payá ọlọ́run bá wá àtàkùn ara àbúnà ìbí ìjẹ́ payá ọlọ́run bá wá. àlẹ́ mi ló sọ fún wa àyè ìdúró ní ẹ̀rẹ́ tí a rẹ̀ nípa rẹ̀ ní ní ẹni kẹta ní ní ọ̀rọ̀ lọ́wọ́ wa pọ̀jù wọ́n kọ́ mẹ́à pátẹ̀ ní ẹni kọ́ mẹ́à tó ti ní ẹ̀fẹ́ ọmọ bá wà ọ̀bá kírun pátẹ̀ ní tó kó kírun àbọ̀ pẹ́pẹ́ àwọn ọjà lẹ́sìn ìnáwó ìdí kọ́kì ẹ̀ bá ti mọ́ kọ́kà lẹ́sìn òmọ́ ṣètọ́jú ọmọ ọ̀sẹ̀ lórí ọmọ ọ̀sọ́kà lórí òdòdó قال لما سئل له سوء عمله فرآه حسنا أو من سوء عمله إذا كنت تظن السلام فرآه حسنا عندي في ذلك ẹgbẹ́ òun wà tí ó dá yóò mọ̀ sàlájá alẹ́ yóò mọ̀ tẹ̀sọ́lọ́ wọn bí ní ògbọ́n la ń pè lẹ́sìn ẹ̀kí èsì lọ́nà sọ̀tọ̀ ayé àyè ọmọ ìlú yìí lè rà wọ́n tó kò àmẹ́ wọn ẹlòmíì fẹ́ iṣẹ́ tó bẹ́ẹ̀ ṣe wọ́n ti ṣe lẹ́sọ̀ fún wọn. Fàbá wà hàkàdà òun ọ̀rọ̀ pé dáadáa ẹlòmíì ọtí ń jẹ ìgbìmọ̀ ẹ̀sìn òní tó bẹ́ẹ̀. ó ti tẹnu ọmọ ọlọ́yà pé àwọn ọjọ́ làwọn báyà ọlọ́ ẹlòmí ìdí ní àti àdádáadé kátó ti mọ̀ pé yẹn báyà ọlọ́ yóò tẹ̀lé tọ́nà ọba bẹ́ẹ̀ yóò ti tẹ̀lé sí ìfẹ́ ọlọ́ni ẹ̀yìn tẹ́ tọ́nà ọba bọ́ ìtàkùn pọ̀ ha ẹ̀fọ́ ẹ̀ ọlọ́run àkúkú ẹ máa bẹ pẹ̀lú àwọn èèyàn dáadáa àwọn èèyàn tó jẹ́ ìròdó asọ́mọdé fíyì fíyì mẹ́rin nìyí àwọn ẹgbẹ́ lórí ìgbàgbọ́ wọn látàgbọ́ lódodo ní èsì ìgbàgbọ́ wọn kò náà sí tọ́lọ́ ń bá ti lọ kó àmínà náà ti máa yà fún lọ àmà náà lè láàyè ọ̀gbìn yẹ́wọ̀ bẹ̀rẹ̀ àárẹ̀ àmọ́ àwọn ènìyàn ọlọ́láwọn èèyàn náà wà ń pàkó mọ́ra àgbàgbọ́ pàkó mọ́ra wọ́ àgbọ̀jọ́ pẹ̀lú ọlọ́run ẹ̀jẹ̀ òmìnir owó yọ̀bá ìlú ọ̀gbọ́n wà wà wà wọ́n sọ ọlọ́run wọn sọ òṣìṣẹ́ rẹ̀ ní gbọ́dọ̀ wọ́n yà kúta òun náà nígbà àwọn òkú máa àwọn ẹlòmí pépè ìgbà máa ń pépè àwọn ọmọ ara lé mọ́gbà àwọn ọmọ ẹgbẹ́ ìgbàgbọ́ òkú. ọlọ́ni ẹ máa ń pépè láwọn ẹni eré sájẹ́ ní òdodo lórí ìgbàgbọ́ wọn. bákan náà fún ìgbà dáàbò lórí ìṣúná ọba wọn lórí ìlànà wọn ẹgbẹ́ ní ìbánisẹ́ ó lẹ́kọ̀ọ́. gbogbo ìrìn àwọn bá ṣe àtẹ̀lẹ̀ ìsáàbà ṣe torí sábà ń bá ṣe ìlànà rẹ̀ àwọn mẹ́kọ̀ọ́ pápá ìwọ̀n tó lágbára lé wa lórí àwọn ti fi ń fi àtàkìlẹ̀ fi àlùmọ́rì fún àìlà ìṣẹ̀lẹ̀ pàdé ìṣẹ̀lẹ̀ ọmọ ìyẹn ìtọ́gbà sábà náà ní pé lọ́pẹ̀ ní kàlí ẹ̀tọ́ rẹ̀ ayò ẹ̀ bá ń ṣe olóòwò ẹ̀ṣẹ̀ lẹ́sìn tó bá jẹ́ níbi àwọn ọba tó bá já fún síbi àjẹ́ tó bá tó dé àjẹ́ tó dé àwọn ọba rẹ̀ lálẹ́ alẹ́bí ní pàdé yàwó sọ̀rọ̀ àkà tó kó fún ẹ̀ṣọ̀ kàlẹ́ lórí náà tẹ́ bá fẹ́ yọ̀ rẹ̀ kéde kàkà yọ tó mẹ́mú lórí ayò òrí kọ́ọ̀tù ọdẹ wọ̀dẹ tó gbogbo yẹn ti yẹn kó o bẹ tí láti rẹ yóò dá kó jẹ mẹ́rin tẹ kó ní àwọn jọ ń kọjá ara àwọn yóò dá dá ní ẹsùn òní gbogbo lọ yà lò torí pé káfí ẹ̀ lọ́rẹ̀ẹ́ inú tó wà ní àdàmọ́ ọmọ ènìyàn ọmọ ènìyàn lè jáde. lẹ́yìn àti ní ọ̀rẹ́ pápájọ ẹni tó jẹ sáré èyí tó jẹ kó olùkóso ẹni ẹni ọgbà àti ẹni wà lọ́wọ́ ẹ̀ tí ẹni wà lọ́wọ́ tẹ náà ẹni ọgbà rẹ̀ ẹni tí yóò jẹ lẹ́sìn yóò jẹ tó dúró déédéé ọgbà rẹ̀ ẹni òdodo àyùbá ló pè àti gbòdòdó ẹ̀dọ́ wa lọ́kọ́ mọ́ni àti gbòdòdó àti àti káwọn tẹ̀lé torí pé kó mẹ́rin ti gbé àlẹ́ pọ̀ fún wa àbóní ìlú àwọn àfẹ́ni ìṣíwájú ẹni àti ìkọ̀lá lẹ́yìn tó bá ń sọ̀rọ̀ lórí lẹ́yìn tí sọ̀rọ̀ ó ní kú sí ẹni tẹ̀ fẹ́ mọ lẹ́yìn tẹ́tí. ẹnu tó ní àkómí tó bá gbọ́ ní máa jọ fún ara ìlú ẹni bẹ́ẹ̀ ti ní ẹni lóòrùn yìí tí o bá ti dá lẹ́yìn bá ti jẹ́ fún wọn ní ìgbà wá ní ìdí dáwà rẹ̀ ó tẹ̀lé má lọ́ máa àwọn tó dáa lọ́wọ́ àpẹ́ ní lọ́jọ́ àbá àtàrà sáyé èèyàn nínú mọ̀ tó bá tó ní ìlú ẹgbẹ́ àkókò sọ̀rọ̀ wájú kánà ẹ̀ tẹ̀síwájú ẹlẹ́nìkan tó yẹ pé ìlànà ẹ̀rọ̀dá ó wá bá jọ kan wọn tó wẹ́gbẹ́ àtẹ́ni yọ jù fọ́ọ̀tì láyà kan nínú àgbọ̀ láàrín ẹlẹ́ni ẹ̀ ti dálẹ̀ mọ̀ ló lé dànù tó máa fọ́ mi kódà nípò àyà àyà tó lọ sọ ìdájì àyà ìdájì ẹ̀rọ àdìjọ́ kan fúnra rẹ̀ lórí ọ̀pọ̀ ní ìlú ni ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹ̀rọ tó bá lẹ́nu sọ yóò fi lórí ọ̀rọ̀ dá wà ní. yàtọ̀ ní ọmọ ẹ̀ka kọ́ ẹ̀ka tó bá yẹ ẹ̀ka tí a mú lò nǹkan ìyẹn kọ́ là á wò lórí kẹrẹ ní olé lórí lórí òdòdó àbúrò máa tọ́ ọdún yìí ṣe lórí òdodo ló wọ́n wà ṣe lórí sọ́nà ọ̀gbẹ́lá mẹ́fẹ́ ló wà sọ̀tà pẹ̀lú ọ̀sán ni wọ́n tó lé lórí ṣe lánàá àwọn ẹni wáyé wá náà polongo èyí jẹ́ ìṣẹ́ ti ti wá nílé ṣe ká ló wá lẹ́yìn àti àti àmẹ́ni bá mo ní ọ̀rẹ́ àmẹ́ni bá bá ti káwọn ìbáni tọrọ ilé ìlú ti pàtàkì púpọ̀ ráàlì tó gbàgbà lẹ́yìn ìdàkẹ́kọ̀ọ́ wa fẹ́ràn lẹ́gbẹ̀rẹ́ ọ̀tọ́ àwọn ẹgbẹ́ nínú àwọn afẹ́sìn wẹ̀yẹ pàṣẹ ìwádìí bẹ́ẹ̀ni àwọn ọmọ ìṣẹ́lá pé májòkòtò ní bíbíà ẹ̀wọ̀n tó wà sí bíbíà mọ́tẹ́láwọ̀ ní bíbíà tòótọ́ mẹ́rin ṣé sọ̀lì sí lásán ẹ́ wọ́n ti sọ̀lì sí àná ẹgbẹ́ tó bá ti sọ̀lì sí ẹ̀ ti sábà ká mọ́ àpẹẹrẹ wọn náà lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa tòótọ́ bá lọ àkóónú àkọọ́lù sí ẹ̀mọ́dọ̀ pẹ̀lú àwọn ẹ̀sìn wọn àǹfààní ayé ti àní kára mímọ́ wọ́n jẹ pé wọ́n kò lùbọ̀ kálọ̀ ẹ̀ wọ́n náà tó ọlọ́dún àwọn káàlẹ̀ mú mi lóòlẹ̀ yẹn ti rò jùlọ tó bá jẹ́ ìyá àlùfọ́à jẹ́mọ́ kí lọ́nà ń jẹ́ àti sọ́nà ẹ́ jẹ́ àti sọ́nà ayọ̀ ayọ̀ ètí mo tẹ̀lé ti lágàlẹ̀ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ìgbà láàmú lálọ́ òkú wa àti sọ́lá mu wọn kí náà sọ́lá bá lọ́wọ́ gba ìsìlámù káwá tó nílé táwa lọ́dọ̀ wọn kí náà tó tọ́jú fún wọn á sàlàyé ìsìlámù fún wọn tọ́wọ́ yà á tún ọ̀gá fún á tó tọ́jú fún wọn ìfọ̀ yìí ti lé ẹ̀rú kama Nigeria hata yóò tó ti di àtàrà àyẹ̀yìn àwọn fáwọn òun táwọn fi títí àtàwọn ìgbà lọ wọn báyìí tí wọ́n ti yẹ ìyẹn pẹ̀lú láwùjọ yẹ̀wọ́n tí wọ́n pẹ̀yẹ pẹ̀lú láwùjọ olówó lè wá lọ́wọ́ ṣùgbọ́n àìsàn ìsìláàmù àwọn wà ń tẹ̀lé àbájọ wọn lórí tí wọ́n ní àìsàn yìí yà máa fi títí àfún pẹ̀lú àti pé ẹ̀ bá pẹ̀lú ẹni wá tó lé mẹ́rin ẹ̀dọ́ ẹ̀dọ́ alábẹ́wá ọ̀pọ̀ yìí yẹ pẹ̀lẹ́ àìsẹ̀dẹ́ ẹ̀dọ́ náà ẹni ní ẹ̀ẹ̀dẹ̀dẹ̀ ẹlẹ́jẹ̀ ní láti lágbára lórí òfin tó kò ní pé òdòdó irú jẹ́ àdìyí náà yẹn ti àdìyí lọ láti lọ́jà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n á ká wa mú jẹ́ àdìyí àwọn ẹgbẹ́ wa ká wa mọ́lẹ̀ ìgbàlúwẹ̀ẹ́ lé gbogbo èèyàn lẹ́nu ẹgbà tó ti àti máa lọ́nà ẹ̀ lórí ẹ̀ olórí ìbẹ̀ tó máa pé ìwọ ọmọ lórí ẹ̀ tó ti wọlé nígbà tó máa ti rẹ̀ jẹ́ àwọn ìjà lọ́nà ẹ̀ wọ́n náà lọ jẹ́ àti sọ́lá tó abẹ́ lọ fún ọdún mẹ́wàá kẹ́ ọlọ́run ní kò sọ ní gbogbo wa lọ kó máa ní ẹ̀sìn lẹ́mú fàlàwọ́ àdámọ̀ àwọn ìkólè kéré pọ̀ sí nínú sọ̀rọ̀ ọmọ tó ti àtàwọn kọ̀ọ̀kan sí ẹ̀ka láwọn fèèkọ̀ káàwọn èèyàn ní ìjọpọ̀ kan ẹ̀rù níbi ó jẹ́ tẹ́sùn èyí ti àtàkàkọ̀ ní nǹkan lọ fọ́rọ̀ ẹ̀sìn lọ fọ́rọ̀ ẹ̀sìn wọn tẹ́lẹ̀ ìgbàgbọ́ yé ẹ̀sìn lórí pé àìsí ti bí orí lánàá yìí alẹ́ ìgbàgbọ́ yé ẹ̀sìn lọ́wọ́ bí ẹ̀ka yẹ́ يعطيه المسلمين من حديث معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال فقد وجد المسلمين فأتوا المسلمين ولو يا سيدي يا سيدي ميزان كيف تبعث إليه يختلف عن هذا ويختلف ọdọ tó wá lẹ́nu ẹ̀tọ́ wá tẹ́ra lẹ́kọ̀ọ́ ti bọ̀ kẹ́lẹ́ àádọ́gbé ya tó nílé ọba arímọ́tò tó rà ń sì náà tó dà ẹ̀rọ ẹ̀kọ́ wọn láwùjọ wa. ayé láti wọn kódà kẹ́ni wọ́n ti rùn àbúkọ́lé lè wò kódà kó máa ń wò pé ọlọ́run ó lè jẹ́ ẹgbẹ̀jọ pàpà torí pé ayé àwọn èèyàn kọ́ láti ojú ayé ti máa ń wò nǹkan ọlọ́run máa kú sí ìlú náà ní àyà àgbàdo nìyà ẹ̀tọ́ lápá yé ẹ̀ bàbá rẹ̀ wà á lọ ṣùgbọ́n ó mọ lólóore òṣè ló jẹ ayọ̀wò ọ̀rọ̀ ayé náà anábì ní ẹjọ́ ọba bẹ́ẹ̀ ṣe lórí lókun lágbọ̀ọ́yé ẹjọ́ olùpáyà ọlọ́run orí ìpáyà ọlọ́run tó bẹ́ẹ̀ ibi wòle pé owó jọ ìyẹn ti sọ ìgbèrè wàláàkì nà sẹ̀rẹ̀ ìyá wàláàkì nà sẹ̀rẹ̀ ìlú wa wàláàkì nà sẹ̀rẹ̀ ìyá wa sẹ̀rẹ̀ ìlú olùpáyà ọlọ́run olódòrè ìpáyà ọlọ́run ní ẹgbẹ́ ìrọ̀lọ́ yẹ kó ti tẹ̀lé omi lẹ́yìn olùkọ́ àlẹ́bìnrin náà lọ sí ṣàdúrà rẹ̀ fáwọn èèyàn kẹwẹ́ ti mú àbílẹ̀ náà bá ọ̀dẹ́ bá para rẹ̀ mọ́. àlẹ́bìnrin ọba ó fọ pàkíyèwò yìí kọ̀ àdéhùn àkùnrin ọlọ́run bá ń fún ọmọ ẹ̀yìn bá ń fún ní ìmọ̀ àtẹ̀sí bá ń fún lápòye ẹgbẹ́ náà bá ń sẹ́kẹ́ pẹ̀lú fún ma àpá àpárí àti fún ma ìdí náà lọ sí ilé àdúrà ẹni tó kò lóye. àǹfààní bí ẹjọ́ bá ti sọ wọ́n pé olùgbéyà حفظه الله تعالى أن كنا كان ذكر ثمرة العلم به التجربة قلت أن مع سيرة وسيرة فلا بد سيرة سيرة الفقه في الدين أبوية إثمة من الفتن والجنسية ما يصلح به الفتنة فتنة الشبهات tó bá délé ẹni tẹ́ máa kílé omi yẹn jẹ́ àgbẹ̀yẹ ti ọmọ àtúntàrọ̀ bá fi hàtà sàmà ìrújú yìí àdúgbò sí yà ó ní ká wọ́n ta lọ́wọ́ wọ́n ní funfun wọ́n funfun ní pupa wọ́n ìdí náà ìdí náà. àgbọ́yé ẹ̀sìn òṣèlú àìsí pàtàkì wọ́n tẹ̀lé ní lọ́wọ́. bákan náà títí náà fi ṣàwá títí náà ṣàwá àwọn ọmọ ẹ̀yẹ́ ìlú ṣèyàtìlú ìdíje wà ní àwọn ìyẹ́sì lọ́jà ìjẹ̀mú àtẹ̀yẹ̀wọ́ pọ̀ tí a bá mọ ìdíje mẹ́rìnsì tó gbàgbọ́ yé tó apáyà ọlọ́run lórí ìgbà lórí ìgbọ́fẹ̀ ìgbọ́n tó bá lọ páyà ọlọ́run ìkẹjẹ náà olóhùn páyà ọlọ́run tó gbàgbọ́ yé ìjẹ òbí bọ́ ẹlòmíì ọgbà ẹlòmíì ọgbà ẹlòmíì ọgbà ẹlòmíì ọgbà ẹlòmíì tí o bá bá gbọ́jẹ́ sí àgbé ẹ̀kọ́ jẹ́ aláàlú tó pẹ̀lú àwọn àgbé ẹ̀kọ́ àwọn tó pẹ̀lú aláàlú ìpáyà látọ̀ tó ti ṣe kò sí bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ṣètọ́ lè wọ́n lọ́rọ̀ ẹ̀wọ̀n tó bá tẹ̀lé tó wọn lára ẹni tó páyà ọjọ́ tí ẹni tó páyà ẹni tí ní bá tó pa ẹni Ọjọ́ wa pa ọ̀hún náà. Nígbà tó wá lọ bẹ́ẹ̀ tó ní àrùn yẹ́ẹ̀sì lọ́nàrí ìṣòro rẹ̀. Yẹ́dẹ́gbọ̀n ọ̀sẹ̀ tó ṣe ìṣòro lágbára. Mo látara àgbóyẹ̀sì tó ní. Ó kọ́ ni tí ó ṣe pé ìka ayẹ lọ́wọ́ ìlúlọ́wọ́ ìlú ìṣẹ́ náà ti fẹ́ lọ sí ìlúlọ́dẹ́sí lọ́wọ́ tó dé pé ní àárín ọ̀nà ìwájú wa ìbàdàn àti wọn náà sí ẹ̀ṣẹ̀ náà tó kọ́ lọ́dọ̀ láti ìdájọ́ sí lọ tó ń gbà fún wọn ibi tó dé ọdún tó máa ti fi ẹ̀ṣẹ̀ ìṣẹ̀ lọ àpapọ̀ ìṣẹ́ iṣẹ́ náà ibi tí ń lọ lọ́dún tó wọ́n ti jìnnà àmọ̀lẹ́ka méjì máa ń fà á àtọ́gbẹ́ ní mòmìnì àwọn eléré àtọ́gbẹ́gbà lẹ́ni gbọ́lágbára tó sábà rẹ̀ ìtúbà rẹ̀ ìtúbà dáadáa ọlọ́ọ̀ni kí ìlú tí olù ẹ̀ tó máa ń lù ẹ̀rọ àyíká ọdún tó máa ń lu ìtúbà ẹ̀jẹ̀ jẹ́bẹ́ ló máa tó sí àwọn olùpadà ọlọ́run tó yí tó mọ̀ alágbọ̀yé ẹgbẹ́ ìsọ́nà bí ìyẹyẹ ẹlòmí olèdè ẹgbẹ́ pàtàkì nínú orísẹ́mọ̀ orísẹ́mọ̀ ẹ̀ máa tó akọ́mọ̀ tó lọ sí náà tó lágbọ̀yé ṣe yóò mọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ìgbẹ́ pẹ̀lú kẹ́ni pẹ̀lú tọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ ìwé tó ní ṣe agbọ̀dọ̀ kéré ìwọ̀n ẹ̀sùn bá kéré ìmọ̀ nínú ẹ̀sẹ̀ yìí tí ẹgbẹ́ ìdókòwò lórí ìmọ̀ ni ó kéré àgbọ́yé ẹ̀sìn tí ó mọ ẹsẹ̀ tó mọ̀ ọ̀fẹ́ yóò mọ̀ ọ̀rọ̀ tó ń tẹ̀sí. àgbọ́yé ẹ̀sìn ní pàtàkì máa bá lọ lé ike kúrú akọ́lá lè lọ lé ike kúrú agbọ̀rọ̀ wá láti mọ̀ ọ̀kọ́ rẹ̀ sí wa. kánú ọ̀dọ̀ mọ́ onípa ìnà pàákì ìhà ìdáhùn ní pàtẹ́ńtẹ̀ pàtẹ́yẹ láti àfa alágbọ̀yé tẹ̀lé àwọn ọmọ àgbọ̀yé ní tẹ̀lé tó jáde kàlẹ́ nípa ń sọ ọ̀nà ìyẹn lè jáde jáde à tí èyí kàlá gbọ̀yé kàkà àfa yẹn kọ́lá ó jáde jáde à kọ́lá ìyẹn lárúbá ló tó bọ̀ ẹni wọ́n jáde àgbọ̀yé àgbọ̀yé ẹ̀sìn tó ṣe pàtàkì alágbọ̀yé kan wá ìgbà mú àwọn ààrẹ á kó ní wàá kọ́ yẹn náà ló jẹ́ olùkọ́ni ẹ̀ níta. òtún bí wà pátápátá èmi lè sọ sí ìjẹ́ lọ́wọ́ òjò ọ̀fẹ́ lẹ́nu tó lè lágbẹ́ tí kí lọ́sọ máa lò ọmọ àlọ́ ìjọ dá ọmọ ìwà ìjọ dá. lágbára gbàkárí nínú àwọn àwùjọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kárí bẹ́ẹ̀ pè é lé ní ọ̀rọ̀ gbogbo a ní ẹni wa náà náà kọ́ sílẹ̀ fún abẹ́ àtàkùrà àti ní ẹ̀ẹ́dìyà àti ní kéré kan àti ní àwọn àgbà lọ. ẹgbẹ́ ni pọ̀ tó ìjẹ́ ti lówó ẹ̀ wá rẹ̀ ń tó bá yẹn lọ́wọ́ ẹ̀ sí ní àyẹ̀nù máa mú báwo wá sí máa ń bí ìbáná máa ń pọ̀ tó mẹ́ta tí ká máa ní òun fẹ́ sọ náírà àgbáyé ẹ̀sìn ìgbòrò ọdún láì dáa tó gbogbo ẹ̀sẹ̀ ìlú ẹ̀rọ ọ̀tà tó bá parí sí kan kó tó wọ kéde kan lọ́rọ̀ ayé rẹ̀ ni o pẹ̀lú àgbà àgbáyé ẹ̀sìn òyìn tó bá lè kò rẹ́ tó má ti máa wùdọ́ tí máa bẹ̀rẹ̀ tó wà dá mẹ́ta wà dá ìgbìyànjú Ṣẹ̀bá láwọn tí ìgbà tó wó dáadáa máa ń kọ́ wọn lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Kèé ṣe tó lọ́lọ́ lẹ́nu tí o. Ṣé lẹ́sẹ̀ fẹ́ẹ̀sì rẹ̀ ní ìdílé ní ọkọ mẹ́ ẹ̀kọ́ nígbà tó já wọn lọ́wọ́. Wọ́n máa wọn lọ náà àbá àtọ́kùn ẹ̀sẹ̀ ẹ̀fọ́ fún ní òtún. Kọ́lọ́mù ṣàlùwà. Ọlọ́run ní ó yẹ ká ní láwọn àwùjọ kọ̀ọ̀kan tọ́lọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. Wàlíyó bí o kọ́ wọ̀ lórí ìlà ọ̀rọ̀ kẹ̀kẹ́ náà yẹn bá dé ológun náà ló lọ àbẹ́ tí owó ọrọ̀ ayé lọ tó ṣiṣẹ́ lọ pé ẹgbẹ́ sábà tó máa fún wọn ní àgbọ́yọ̀ rẹ̀ sí wọn. ìlànà ìgbàlẹ́ ní àwọn táyà bá lọ bẹ́ẹ̀ bá dé pẹ̀pẹ́ wọn ti wá sí mi. Wọ́n tó bá yòókù ká dé ẹgbẹ́ tó náà ilẹ̀ ṣe. Yẹn lé ní ilẹ̀ tó ṣe pàtàkì láwùjọ. Aláwọ̀ yẹn sọ àwọn tó bá jí àárín ìlú yẹn kó jẹ́ rí. Ẹgbẹ́ láwùjọ kọ̀ọ̀kan kọ́ wà jùlọ tó bá jẹ́ bí ìjọba ẹ̀ àwọn tí wọ́n ti kó báyìí náà ọ̀rẹ́ ìfáwọn ènìyàn ẹ̀ka ló fi ṣe ìlú. Pẹ́lẹ́ ẹlòmíì àdúrà ní àdúrà wọn sẹ́lẹ̀ onímọ̀ ń gbùdù àmì lọ́jọ́ bẹ́ẹ̀ gba ní ọ̀sán tó bọ̀ léde wà ní yóò ti rò kọ́ wọ́n mú ìlà rọ́jà fún ilé ìrètò wà sí ní wọ́n ti fún nígbà tá ìyàbá ti wà lọ́wọ́. èkíní kejì náà ní ìta ìdá ẹ̀ka máa rà òkúta ìdáwó ti délé. wọ́n náà máa yọ ayà ilẹ̀ wọ́n jẹ́ bọ́ lọ́tọ́wọ́pọ̀ ọmọ tó wà nínú ilé ní ojú ṣe wa ọdún náà ti wá àti ògùn ló ń bá wọn èèyàn ó pa àtijọ́ náà kọ́ wọn àwọn sọ̀tẹ́ sí àwọn ọ̀nà ti fún wa púpọ̀ nínú sóra yìí tábàwọ̀ àyàwó twenty four ọlọ́ni wọ́n ìgbà olùkọ́ láti túwọ̀ tábà tó sóra kalẹ̀ nínú àlùkò náà ti pa mí nìgbò ó wà nú àwọn ọ̀nà ti fi mọ́ni àkókò àyíkókò bá dàtò àwọn ìyí ọkùnrin tí yíyẹ sọ̀kalẹ̀ fún ẹ̀ka ní yóò dàdéhùn ìgbàgbọ́ lórí ẹ̀. ọlọ́ni pàápàá tẹ̀lé náà áwọn ẹ̀rọ àwọn olùgbàgbọ́ òdodo bàbá àdáṣe ìgbìmọ̀ ẹ̀ ìgbàgbọ́ òdodo tó ṣe ìgbàgbọ́ lọ. ìgbàgbọ́ tó ní tẹ́lẹ̀ nígbà tí ọlọ́run bá tún kọ káyà tẹ̀kalẹ̀ fún ọ ìgbàgbọ́ òdodo tó ṣe tí a yẹ bá ní ṣe pẹ̀lú ẹni báyìí pẹ̀lú ìwọlé náà máa ṣe. báyìí wọ́n fẹ́ ìjọba ìfẹ́ ìṣe ọ̀gá ọ̀gá náà ẹ̀wọ̀n tó wọn ní pípọ̀ náà wá ti ṣe padà lójú ẹ̀jẹ̀ kí náà bàbá ṣe èyí padà rẹ̀ tó fi ọjọ́ tó wọn lọ́ọ́ tó ọ̀gá ọ̀gá tó ti wà nù àwọn ìdílé ṣe máa ń fi ilẹ̀ ọlọ́ni wà wọ́n yẹ́ ṣe fi ṣe wọ́n mọ̀ ṣe kẹ́yìn wọ́n ti mọ̀ ẹ̀sùn àwọn ìgbàgbọ́ tó lò káwọn kí èsì òjò máa bá gbàgbọ́ yẹ ọ̀rọ̀ ẹ̀sìn kan tó ọmọ tẹ́lẹ̀ pé a ṣe ní àlùmọ́ṣe kó lọ kẹ́kẹ́ mẹ́rin pé ẹgbẹ́ yẹ kó nígbàgbọ́ ní bá kó àdìsá àkọ́kọ́ lè lò ọba ní pẹ̀lú àwọn ìbéèrè tó ní ọmọ nígbà tó yẹ kó ní wọn jù ta abúlé fún ní lẹ́sìn abúlé fún lágbọ̀ yẹ. wà á máa lẹ́yìn náà sí olú mi sọ̀rọ̀ máa ti ààrẹ wa lọ àwọn ọmọ rẹ̀ bàbá àgbàdo ìròyìn rí sáàbì ìlànà ìdọ̀tí ó lé fún mi ọ̀kan náà ìdílé ó kọ́ lọ́sẹ̀ bá bẹ́ẹ̀ lọ́sẹ̀ sọ̀rọ̀ ọlọ́run kò jẹ́ ìgbẹ́rẹ́ yóò yẹ sọ̀rọ̀ ọlọ́run tó tó ayé ìwọlé sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ pé ká ló mẹ́ nílò tí bá ti mọ́lé lórí bí pọ̀ ti tẹ̀lé lọ́nà tó fi ránà ní ọ̀sẹ̀ ìjọ rẹ̀ wọ́n. ẹgbẹ́ ìtòmí ṣe yóò wá pọ̀ sí ìtòmí tó lè yóò wá pọ̀ sí ìyẹn lẹ́yìn lórí ìjọba ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà báyìí ló ti mọ̀ bínú. tẹ́ bá máa sọ̀rọ̀ ẹni

àdúgbò ní bàbá kékeré kan náà ní bá wọn bàbá nù yóò gba yìí lọ ọlọ́ba yìí sáré mi sọ ìjà wọn lójú náà wàhálà wọn tẹ̀lé ìgbésí àwọn náà ti ti lò ọlọ́ni yóò ní wọn kó ní ìjọsìn yìí tó wà lọ ọmọ tó wà wọn kà àbúrò náà tó lórí ìgbésí náà ní ìjà wọn tẹ̀lé ọlọ́kọ̀ ṣàkóso káwọn parí ayà yìí wọn ń bẹ̀rẹ̀ sí ọlọ́kọ̀ yàrá ìfún wa bẹ́ẹ̀ ọlọ́run àkọ́jà ọkùnrin ọ̀tún lónìí òṣìṣẹ́ ìṣẹ̀tì wa gba yín kí ló lọ́wọ́ kàdé ní òṣìṣẹ́ bàbá wa máa kọ́ ara yé lọ òṣìṣẹ́ pọ̀ ìyẹn tó ti tẹ́lọ̀ kí aláàlú ìdánẹ́bí lẹ́nu ìkọjá àná ọ̀sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ ní ẹ̀bá ní sàwọn ìlú máa lọ bàbá ní wọn ara lè ní ìlú tó wọ́n ń sọ fún àkùrá ìpínlẹ̀ wa ní ìlú náà láti àbúrò àtàwà ìlú náà tí àlàájú yìí nígbà tó bá lálẹ́ ìlú ọ̀la yá ọ̀rọ̀ tí wọ́n lọ lọ́ọ́ nínú. níkan náà wọn àwọn ẹni orí tó gbajúmọ̀ náà ni máa ń lò ní ewu bó ti sọ ọdún orí tẹ kò lẹ́yìn inú kúrí dà ó ní wàá yíyan lè dúró ní kàdúmíyà ọ̀dọ̀ ọ̀tà ara láti ha ọ̀dọ̀látò àwọn àti orogún rẹ̀ lẹ́yìn olórógbẹ́ ọ̀run oníwà wàyínà ilé mọ́ká àìsàn lè parí létí wà nínú lómìnkà nínú mọ̀ rẹ̀ ìlú láwùjọ àlùfọ́lá gbogbo tó wà nínú láwùjọ àlùfọ́lá mọ̀ mẹ́kọ́ ẹbí gbogbo ọmọ tó wá lọ́la lẹ́nu náà kúrò ìmọ̀ àti ìlú pọ̀ tó bẹ́ẹ̀ lọ. láti ní ọmọ tó wá lọ àláwọ̀ ìlú àpò ẹ̀kọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ ní. òjíṣẹ́ náà lẹ́bí ká má gbowó ọlọ́run. ànábì náà sọ ọ̀rọ̀ rẹ̀ pé nígbà pẹ̀lú ní ẹ̀wọ́n yìí lẹ́yìn ìdáwó mọ̀ọ́mọ̀ ní kíkà mọ̀ọ́mọ̀ ní kíkà ẹ̀ wọ́n kọjá lọ kama akọrọ tẹnda kọrọ àbùnà máa yà gẹ́gẹ́ bá wọn nà sọ̀rọ̀ wọn lè ní alẹ́ ní báyìí ní ní ní akọjá lọ alẹ́ ní ayé ní àmà àlà àbù ẹrù ní ẹ̀dá ní ilé ní náà ẹ̀mọ́ ìfìlà ìgbòho. Bákan náà, wàá rọ̀ kúrò ẹ̀kọ́ ọmọ jẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ rẹ̀ tàbí tó kọjá àlà lórí ilé ìgbà tó kọjá àlà tó bá ní ilé ẹ̀kú àwọn oníwọ̀ká ìwọ̀ lọ. Bẹ́ẹ̀ náà ní ṣe kọjá àlà ó kádà àti ètò níbi ọ̀rọ̀ ìgbó ìṣiṣẹ́. Kí làwọn ṣe sáré bá bọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ wọ́rọ̀ tó wà ní. Tó wà ní ẹnu ọgbẹ́ sọ́ra kò lóògùn sí àtọ̀nà ọlọ́run agbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ̀ gbọ́dọ̀ ẹ̀rú làdá ti sá àgbọ̀dọ̀ tó wọ ọlọ́run òjíṣẹ́ ti sá àgbọ̀dọ̀ tó wé ara tiwa torí kó gba wọn kàn àtọ̀rọ̀ àdẹ́bí àti kí ẹ̀rọ àdẹ́bí lé lórí ẹ̀rọ ìlú tó ti gbé ara ẹ̀rọ ìlú bá wọn ọlọ́run akókò tẹ́lẹ̀ dé mi ní àkókò nínú iná pé sáà máa kẹ̀kẹ́ kí tọ́pọ̀ ẹgbẹ́ ẹ̀ ọlọ́run tó bá tọ́jú mọ̀láìkà kò bá tó fún wọn lójú ẹ̀rọ ọlọ́run àmì òjíṣẹ́ tá a fẹ́ mi. àbíríkùn àléyìn mọ́ àléyìn tó ètò bá ń tẹ́lẹ̀ àwọn yìí ìmọ̀ ìlera àríkùn àléyìn mọ́ bẹ̀rù mi ní àwọn ọ̀rọ̀ yìí ó lójú kòkòrò lórí ìmọ̀ ìlera wa aláàánú ní kẹ́ló jẹ́ báwa òyìnbó ọlọ́yìn fàyín sáwà láwọ́ àkọlé àti ẹ̀wọ́ lára ilẹ̀ àìsà ààbò báyìí bá láwọn ọ̀dọ́ ọ̀fẹ́ àti ẹ̀wọ́ ọlọ́run tó èyí kò tó lè lọ́ọ́ fún mi bá àjọ mẹ́fọ́ ní bẹ́ẹ̀ ọlọ́run alẹ́ yìí sáwà kálù òun ni mo gbára lé ọwọ́ ọ̀rọ̀ àti àwọn ẹ̀yìn ونعوذ بك